Hmm. lẹ́yìn ọ̀rẹ̀yìn ọwọ́ ti tẹ̀ wọ́n o ọwọ́ ti tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni àwọn wo lọ́wọ́ tẹ̀ <laughs> Múyìwá Adébọ́lá àti Lùkùmọ́nù Ògúnmúyìwá ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n o kí ni wọ́n ṣe bó lọ́wọ́ àwọn ọlọ́pàá ṣe tẹ̀ wọ́n bó gangan ni wọ́n ṣe rí wọn mú láti ìlú Muṣin sílùú Ìjẹ̀bú Òde ìtúwo ni wọ́n ń pa ń bẹ̀ kí ni wọ́n ń fojú àwọn ará àjẹ̀bú òde rí ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n finally finally ẹ̀yin èèyàn wa ẹ máa bọ̀ o ẹ tún wá gbọ́ tuntun bó ṣe ń lọ. o ìròyìn kan èyí tó ń tẹ̀ wá lọ́wọ́ òun láti gbọ́ wípé ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó mà ti arákùnrin kan àwọn méjì ni o ṣùgbọ́n bó lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n irú túwo ni wọ́n ń pa tọ́wọ́ àwọn ọlọ́pàá fi tẹ̀ wọ́n wọ́n porúkọ àwọn ọkùnrin méjèèjì ọ̀hún ìkan jẹ́ múyìwá adébọ́lá nígbà tí kejì ń jẹ́ lukman ògúnmúyìwá àwọn méjèèjì lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ o tí wọ́n ń wò hànrànhànràn tí wọ́n ń kà bòròbòrò kí ni wọ́n ṣe wọ́n láwọn èèyàn méjèèjì tẹ̀ ń wò lójú ìwòran yìí wọ́n ní iṣẹ́ ká dáni lóró iṣẹ́ ká luni ní jìbìtì ká fìbọn gba dúkìá ẹni lọ́wọ́ ẹni ìyẹn olè ọmọ jàgùdà wọ́n níṣẹ́ tí wọ́n yàn láàyò nìyẹn o bó lọ́wọ́ ṣe wá tẹ̀ wọ́n wọ́n ní lukumanu àti ògúnmúyíwá wípé ìpínlẹ̀ èkó náà ń gbé musin olóòṣà wọ́n níbẹ̀ gangan ibẹ̀ ni wọ́n ń gbé o wọ́n láti musin gangan ni wọ́n ti wá máa ń lọ sí jẹ̀bú òde láti lọ́ máa já àwọn ènìyàn lólè lóru gànjọ́ náà ni wọ́n máa ń wọ̀ jẹ̀bú òde o pé tó bá ti wọ bẹ̀ gbogbo ilé tí wọ́n bá kanlẹ̀kùn bẹ̀ wàhálà dé nìyẹn o wọ́n ní ṣùgbọ́n lọ́jọ́ tọ́ba adẹ́dá máa mú wọn tọwọ́ máa tẹ̀ wọ́n yìí wọ́n ní agbègbè kan nílùú ìjẹ̀bú òde ibẹ̀ mọ̀nà lọ kí náà porúkọ agbègbè yìí wọ́n pé agbègbè tí wọ́n lọ tí wọ́n ti lọ lu jìbìtì tí wọ́n ti lọ jà wọ́n lólè ní ìgbẹ́bà ìgbẹ́bà náà porúkọ ọbẹ̀ o nílùú ìjẹ̀bú òde wọ́n ní gbàrà tarákùnrin múyìwá adébọ́lá àti lukuman pẹ̀láwọn èèyàn mẹ́rin míì wọ́n ní mẹ́fà ni wọ́n bí wọ́n ṣe wọnú àdúgbò ọ̀hún wọ́n ní ní nǹkan bí ọwọ́ aago kan òru kọjá ni o làwọn ikọ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n ń ja àwọn èèyàn lólè yìí ni wọ́n wọ̀lú ìjẹ̀bú òde o wọ́n ní bí wọ́n ti wọ̀lú bẹ̀ tí wọ́n tí wọ́n balẹ̀ sí agbègbè kan tí wọ́n pe àwọn olóyìn gbogbo bẹ̀ yẹn wọ́n ní new site ló jẹ́ o ìmóoru níjẹ̀bú òde ibẹ̀ náà pé bẹ̀ wọ́n ní aago kan òru òní wọ́n wọbẹ̀ wọ́n ní bí wọ́n ṣe wọbẹ̀ ni wọ́n ń kànlẹ̀kùn lé ẹnì kọ̀ọ̀kan wọ́n ní gbogbo fóònù onífóònù wọ́n gbà á wọ́n ní gbogbo àwọn student tí ń bẹ ń bẹ wọ́n gba gbogbo nǹkan ní wọn pátá ni wọ́n gbà wọ́n nígbà tí wọ́n tún wá ṣe bẹbẹ wọ́n náà gba mercedes benz kan o wọ́n ní lójú ìbọn ni wọ́n gbébọn ni pé bọ́ọ̀ bá tètè gbélé ẹ̀ àwa ti ṣe tán láti pa ọ́ wọ́n ní lójú ibi tí wọ́n ti wá ń gba mọ́tò yìí gangan wọ́n ní wọ́n yin arákùnrin kan bọ́n o wọ́n porúkọ ẹ̀ ní ayọ̀ọ́lá táíwò wọ́n ní wọ́n yin ń bọ́n ẹsẹ̀ wọ́n ní ṣùgbọ́n nígbà tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́ làwọn ará àdúgbò náà bá mọ̀ kàn sáwọn ọlọ́pàá ìyẹn àwọn ọlọ́pàá tó wà ní ìgbẹ́bà níjẹ̀bú òde wípé àwọn adigunjalè ti wọlé o wọ́n ti dé o wọ́n ti ń jà wọ́n lólè o wọ́n ní báwọn ọlọ́pàá náà bí wọ́n ṣe gbòòrò tí ìpè yìí wọlé làwọn náà bá pa kìtì mọ́ra o ẹni tó kàn tiẹ̀ jẹ́ divisional police ẹ̀ẹ́dì ìyẹn tó jẹ́ tìjẹ̀bú òde lágbègbè ìpẹ́bà wọ́n ní bàbá yìí ló bá kó àwọn ọmọ ẹ̀sọ̀dí pé ẹjẹ́ á lọ a gbọ́dọ̀ fáwọn èèyàn wọ̀nyí lẹ̀ kí kán wà nú ewu wọn ní bí wọ́n ṣe débẹ̀ nìyẹn o ìyẹn CSP Musiliu Doga wọn ní bí wọ́n ṣe débẹ̀ wọn ní gbàrà táwọn adigunjalè yìí tí wọ́n fojú gan ní àwọn ọlọ́pàá pọ́lọ́pàá ti dé wọn ní bá ṣe fẹsẹ̀ fẹ nìyẹn o wọn ní làwọn ọlọ́pàá náà bá gbé mọ́tò náà bá ń lé wọn lọ gìràgìrà náà ń lé wọn lọ gìràgìrà wọn ní ṣùgbọ́n nígbà tó rí òsì àwọn ọlọ́pàá lóore wọn nígbà tán dé agbègbè kan níjẹ̀bú òde tí wọ́n pè ní lọ́wọ́ ti tẹ èèyàn kan láàrin àwọn <laughs> láàrin àwọn adigunjalè yìí o Adébọ́lá ni o wọ́n lọ́wọ́ tẹ̀ bí wọ́n ṣe mú nìyẹn o ìgbà tí wọ́n mú ló bá ní à ẹ ṣe mí jẹ́jẹ́ àtìpínlẹ̀ Èkó làwọn tí wá sílùú Ìjẹ̀bú Òde láti wá jalè ní báńkà bòròbòrò ó ní kì í sóun nìkan àwọn pọ̀ wọ́n ní báwọn ọlọ́pàá ṣe gbéra nìyẹn o ló bá dìlú Mùṣín wípé ìgbà tọ́lọ́wọ́n bó tí ó mú bọ̀ tí ó máwọn yìí tó kù wọ́n ní bọ́ tó ṣe tẹ lukumanu ogunmuyi wà nìyẹn o ìgbà tọ́wọ́ tẹ̀ ẹ́ wọ́n ná báwọn láptọ̀pù kan àti oríṣiríṣi fóònù ni wọ́n bá lọ́wọ́ wọn báwọn ọlọ́pàá ṣe mú wọn nìyẹn o wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn míì tó kù wọ́n ṣe kíni ìgbé àfẹ́wé àwọn ti ṣe kíni wọ́n ti fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n àwọn ọlọ́pàá ní kò síbi tán lè sá lọ ọjọ́ gbogbo ń tó le ọjọ́ kan ń tó lóhùn wípé ibi tán bá rí wọ́n máa sá lọ kódà alàgbà ẹ ànusọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn alàgbà oyèyẹmí ó fọ̀rọ̀ ọ̀hún ta oníṣẹ́ rí i wípé <laughs> bí ọwọ́ ṣe tẹ̀ wọ́n ó níṣe pẹ̀lú iṣẹ́ takuntakun táwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń ṣe o alàgbà oyèyẹmí wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ẹ̀yin èèyàn nípínlẹ̀ Ògùn ẹ fọkàn balẹ̀ gbogbo àwọn ikọ̀ yòókù tí wọ́n wá ń ṣiṣẹ́ láabi nípínlẹ̀ Ògùn ó ní gbogbo wọn pátá lọ́wọ́ ó ṣe kíni lọ́wọ́ máa tẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan o bọ́wọ́ ṣe tẹ Múyìwá nìyẹn o àti Lukman ọwọ́ ti tẹ̀ wọ́n wọ́n ń wò hànrànhànràn wọ́n ń kà hànhàn lágọ̀ọ́ ọlọ́pàá báyìí. ẹ mọ wò wọn kú òní Mùṣín wọn wà lọ sí Ìjẹ̀bú Òde òru ni wọ́n fi ń wọ ọbẹ̀ wọ́n ń dà àwọn èèyàn lólè ṣùgbọ́n ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhun ní bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ ti tẹ̀ wọ́n o ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn lẹ̀ ń wò tí wọ́n sojú kokoko tí wọ́n ń wò hànrànhànràn yìí bọ́lá ó ṣe máa tú àṣírí wọn lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn mo ní kí n kàn mú wá fẹ́yìn ìyẹn wá kẹ́yìn náà tún lè lórí ọ̀fẹ́ láti mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe nílé iṣẹ́ tiwa ìgbé gbogbo tó bá ń ṣẹlẹ̀ ńlú wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àníjẹ́ kojú yìí ó fọ́ bẹ́ẹ̀ la sì níjẹ́ kétí yìí ó di ẹ wò ó subscribe sórí ìkànnì wa bẹ́ẹ̀ bá subscribe tán kiri kan mẹ́wájú ẹ̀ bí agogo ẹ tẹ̀ ẹ́ sí bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ́ yóò gbé option tó pọ̀ wá ọ̀ọ̀lù yẹn ni ẹ gbọ́wọ́lé bẹ́ẹ̀ bá ti gbọ́wọ́lé gbogbo ètò tá à ń ṣe nílé iṣẹ́ wa bí pátá lẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ tẹ́ mọ́ gbádùn kò wá ní jù báyìí lọ fún ti sáyìn náà báwọn òròyìn míì bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ á tún mọ́ ọmú wa o ẹ ṣe ń tẹ̀ ń wò wá yóò yẹ wá o kò ní í yẹ̀ ẹ́ lẹ̀ fún wa láṣẹ Ìdùmarè bó ṣe ń lọ. tẹlifíṣàn ni tẹlifíṣàn ni ó online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv táwọn ayé ń wo ẹ̀tún gbẹ̀kẹ̀ ń gbọ́ àràbà tẹlifíṣàn ni wọ́n gbọ́ káàkiri online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni